fún yìí hmm. ọlọ́run tí n bá fi kún hmm. tí n bá yọkù tí n bá fi parọ́ ó kèmí àti. Allahu akbar. ìgbà tí mo ń dagun lọ ni mo dẹ́kẹ́ tógun gbóná. Hmm. ṣé ọ̀rọ̀ tó lè lọ níta gbangba ni. dáadáa tọ̀ tí ogun gbóná. torí ẹ̀yẹ tí ń wò yín lọ́wọ́ báyìí wọ́n lé ní one thousand yẹn o. mo ń dagun lọ ni mo dẹ́kẹ́ tí ogun ah. gbóná <laughs> kí ni mo sọ fún yàrá tí ogun gbóná. wọ́n ń pè mí kan ní akarabata ni mo dẹ́kẹ́ àwọn ọmọ mo dẹ́kẹ́ tí wọ́n program ó gbé confam wọ́n ń pè bìkan ní ap wèrè kan wá dúró ń bẹ̀ orúgbá lórí hmm. àwọn Mọdákẹ́kẹ́ wá sọ pé ó ń gbé ẹbọ bọ̀ nígboro Mọdákẹ́kẹ́ ó wá fèsì Mọdákẹ́kẹ́ ó ń rìn bọ̀ ẹnìkan bá sọ pé bọ̀bọ̀ tí wọ́n fi ẹbọ yẹn rán ló ń gbẹ́bọ ẹbọ yẹn gbogbo Mọdákẹ́kẹ́ bá rẹ̀ sí yín ìbọn sí pàpà pàdàdàdà pópó pàpà wọn náà lọ gbé Sunday wá ní wọ́n gbé mi dé ọ̀kadà mọ́mọ́ gùn má hmm. ọ̀kadà mi dé gíìmù tí ń bọ́lẹ̀ lórí ọ̀kadà jìgà hmm. tí mo ń nà ẹbọ sí tàtàtàtàtà ọba mọ̀nà ilé ìdíra ó dira tó mo tún gbé súnmọ́ kàkà kàkà kọba mo tún ní àyè pé àá n bọ̀dọ̀ àwọn àti gbé súnmọ́ close range close range láwa tátátátá mọ̀nà o ìbọn sí mọ́síkò gbogbo ẹ̀yẹn dúró dáwọ̀ bọ́ dúró ẹjọ́ lọ mú láàyè gbogbo oògùn tó bá rí kó ní tu tó tú ọlọ́run bá bẹ̀rẹ̀ sí pé gbólóhùn wàá mọ́fọ̀ bọ́nu àwọn ọ̀yà mi ń bọ̀ wọ́n ní ìfúnpá ọ̀dọ̀ yẹn àbá àmọ́ wà mo ní ìfúnpá lójú ìdílé mi. ẹ má pè lónìí ẹ má pè lónìí. bàbá rẹ̀ ti pè fún amárìn lọ bí mo ṣe ń rìn lọ yẹn àwọn ọmọ yìnbọn sí mi náà tá mo fẹ́ pàdé bọ̀bọ̀ yẹn nígbà tí ń pàdé àṣewèrè. Inna lila. tìǹbù tó ní yìnyín mọ́ ah wèrèrè ẹni tẹ gbogbo yín ti yìnbọn sí látà. zombi mami wá wá n mu dọ́dọ̀ àyẹn wèrè nígbà tá a tún àkísà Allahu akbar wèrè gidi wèrè yẹn bẹ la wèrè gidi Allahu akbar ọlọ́run wa bà mí gbogbo oògùn tá a dé mọ́ra yìí fún wa ní pé ẹ̀gbọ́n tọ́lọ́run wí ni ọlọ́run ní kul lan kataba Allahu lana wa maulana wa ala Allah falyatawakkal mutawakkil ọlọ́run lèmi ọlọ́run kullan yusibana illa ما kataba Allahu lana wa maulana ọlọ́run ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ sẹ́dá àfi tọ́lọ̀ ń bá kọ́. wàlá mo ti mọ̀ n bẹ tí mo lọ yá o eh, wèrè yẹn ìbọn ọba. ìbọn ọba. àwa lọ mo á mú láàyè dé ìgbà mo wá mú gbogbo àwa rí i pé wèrè ni ẹ̀rọ ọlọ́run bà mí. Allah. mo wá délé mo wá jókòó pé ah ọlọ́mọ tóbi lọ́ba o. so gbogbo gbàdí mi gbogbo olóńdè mi tí mo dè mọ́ra hmm. so ọlọ́run ló ń dáàbò bò mí sá àsìkò nítumọ̀. àsìkò nítumọ̀ kankan wájú ọlọ́run. ẹyìn ẹ ti gbọ́ ẹ ẹ àlá ah, kò nítumọ̀. kò nítumọ̀ kankan àsọlọ́n pòwe fún wa ni. àìgbà sílámù yín lálẹ́ ẹlẹ́sìn kàfẹ́ ṣe tó wù í fúgbà díẹ̀ náà ni kò nítumọ̀ ọlọ́run ní dáàbò bo yín. ẹni sùúrù náà ẹni sùúrù náà kò ní mo ní àsìkò ẹ kò nítumọ̀. Allahu akbar. sọ fún yàrá mi lọ́wọ́ nǹkan bá báyìí lọ ṣẹlẹ̀ o mo pín ìyìnbọn kankan mọ́ àbẹ́sọ̀ òjì gbéwẹ́ ọmọ tí mo ìbọn mọ́ ń jọ ẹ̀. ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ tẹ sọ yìí o. mo kàn parí parí padà lọ nítorí orí mi òtútù mú mi ara mi wú pé. Ah, ah. wèrè lọ́lọ́run dáàbò bò báyìí. wèrè gbogbo ara ẹ̀ látúkò sí òka kékeré báyìí lára ẹ̀. ọlọ́run ṣe wá sí ìjọ yẹn. máa wò pé àsọlọ́run sọ fún wa pé ẹ̀yin bíbù yìí èmi mò ń dáàbò bò yìí o hmm. èmi ọlọ́run ni mò ń dáàbò bò yìí o gbogbo tẹ́ ẹ sọ mọ́ra ikọ̀ ní tòmọ́ àwọn tó bàbá kan bá ànìmọ̀dẹ́kẹ́ wọ́n ń pè ní wẹ́rẹ́ nìkẹ́ ó lóògùn wèrè nígbà tí mò ń gbé ọmọ àràbà ń kọ́ ọmọ àràbà fẹ̀ yẹ́lò ìgbà tí mo fi bọ́ gbé ókè mo sọ́dàrà ní sẹ́yìn gbogbo ìgbà yìí lójú ogun tí mo ń dún lọ́wọ́ lójú ogun face to face ẹ wọ lọ́hùn àwa yìnbọn sí wèrè tì wèrè ìbọn ọ̀dẹ̀rán. Allahu akbar ọlọ́run ló wí dẹ̀ pé bóun ọba ṣe tán láti fi nǹkan burú kan yàn. sí nǹkan kan tí ó ṣèyàn. ìlànà katabalá òlànà ọlọ́run ní nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí ìdàfẹ́ tó ń bá kọ́mẹ́dà gbogbo báwa náà ti. bẹ́ẹ̀ náà ṣe wá jẹ́lé ní gbogbo hmm. tí mo jẹ́ yìí hmm. ó ní di kéèyàn bẹ̀rù ọlọ́run ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ o bàbá mi lóògùn bíi sẹpẹ́ndà nìkan kan ọmọdé jáde láyé. ẹ sì ní tọrọ jẹ gbẹ̀yìn ẹ bá wa sí amínà fún wa ẹ ní tọrọ jẹ gbẹ̀yìn ó lànà rẹ wájú ọlọ́run èyí tó wá jó oore jù tọ́lọ́ máa fi jí kí ẹ̀dá ọlọ́wọ́ bá wa fi jí kí àtàwa náà. Hmm. ẹni tí bàbá sọ pé ó ní adìyẹ tí ó kọ àṣà ò ní gbé lóró wọn àwọn kan ń bẹ tá ti kọ pé kì í ṣe nàìjíríà bí láti mọ̀ wọ́n pé ìlú èbó lẹ́ ti mọ́ra o bẹ́ẹ̀ bá lọ ìlú èbó lọ mọ̀ wọ́n àjẹ́ kankan ní pa yín hmm. bí wọ́n ń ṣàgùn kò lè ràn yín ẹ ti understand hmm. so ọlọ́run ọba nìkan lọ́ba aláàbò òun lọ́ba tó létò. àwọn èèyàn ń sẹ́ndì pa àwọn.